بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ ìfẹ́ episode 115. episode 115. one five ní abala kẹta yìí bọ́ sí. pẹ̀lú àkọlé sàrà òkú sàrà òkú. alẹ́ Tuesday la wà yìí déètì ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún fourteen forty three gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìbéèrè àti dáhùn ó ní ọ̀rọ̀ ìfẹ́ bá dé ìwọ tí o fẹ́ fi ìbéèrè ránṣẹ́ o lè text ẹ̀ o sì lè voice note ẹ̀ sórí nọ́mbà tí ò ń rí lójú móhùnmáwòrán rẹ̀ zero eight zero seven six one one four eight nine six zero eight zero seven six one one four eight nine six. oníbèrè ó béèrè béèrè tó sì jẹ mọ sàárọ̀ òkú ìbéèrè rẹ̀ wá pín sí méjì ìbéèrè àkọ́kọ́ ọ sọ pé tí òbí ẹni bá kú ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ọmọ ọmọ aláìsí pé tó bá di ní ọjọ́ kẹta kó ra àgé bíi dọ́sìnì mélòó kan kókó lọ sínú mọ́sálásí tàbí kó ra kọ́ ìdátù kókó lọ sínú mọ́sálásí tàbí kó ra Quran kókó lọ sínú mọ́sálásí pé tó bá di ní ọjọ́ kẹta tó ní òun ò ṣe òkú ṣé yẹn náà lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ ìbéèrè àkọ́kọ́ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó tún jọ àmọ́ yàtọ̀ díẹ̀ ó ní tí òbí ẹni bá kú tí àwọn tí wọ́n jẹ́ ọmọ àti àwọn tí wọ́n jẹ́ ẹbí tí wọ́n wá jókòó lẹ́yìn ìgbà tí wọ́n sin òkú tán tí wọ́n wá ní tí ẹrókù tó kú yìí àwọn ò ní ṣe rẹpẹtẹ àwọn ò ní ṣe rẹpẹtẹ iye báyìí ni kí ẹnì kọ̀ọ̀kan kó mú wá. táwọn kan sí ọjọ́ kẹta káwọn ké sí àwọn alálàáfáà kí wọ́n wá ṣe fìdáhù fún òkú àwọn káwọn sì rárá dín mọ́sà díẹ̀ tàbákàrà díẹ̀ kí gbogbo àwọn tí àwọn wá káwọn jẹ káwọn sì ha káàkiri àdúgbò ibi tó bá dé oníbèrè wa ń bèrè wípé ǹjẹ́ òun lè kópa níbi owó dídá yẹn ẹni àti pé ǹjẹ́ òun lè lọ síbi ìjókòó yẹn bó tilẹ̀ jẹ́ pé tóun bá lọ ọbẹ̀ láti ilé lòun ti gbé oúnjẹ tí òun máa jẹ dání pé tóun bá lọ ọbẹ̀ o òun ó ti gbé oúnjẹ tóun ó jẹ lọ́sàn-án ọjọ́ náà òun ó ti gbé dání. ó nítorí pé òbí àwọn ló kú. ìdáhùn rẹ̀ aláwọ̀ sànù wa alákọ̀ọ́kọ́ náà ohun tá à ń pè ní sàráà orin ilẹ̀ nínú hadith ànábì sallallahu alayhi wa sallam pé sàráà máa ń bá òkú orin ilẹ̀ nínú hadith ànábì tó lálàáfíà wípé sàráà o máa ń bá òkú ṣùgbọ́n ọ̀rọ̀ sàrà tí ń bòkú bí ìgbà tọ́lọ́ kírun ni báwo kírun iye òǹkà irun wo lẹ máa kí àsìkò wo lẹ máa kí lẹ́ decide aláwọ̀ tó ní á tó sì fi ọ̀rọ̀ náà rán ògìṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ ògìṣẹ́ rẹ̀ láti mọ báwo la ṣe kírun irú ìrun wo la máa kí àsìkò wo láàsìkí mélòó gan la máa kí tíyẹn bá ti yí ọba òun ọ̀rọ̀ sàróòkú ohun tí mo lè fi jọ nìyẹn tá a bá sọ pé saram bòkù ìtúpalẹ̀ rẹ̀ ni pé irú sàrá àwo ló máa ń bá òkú àsìkò wo láàṣe mélòó rẹ̀ láàṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìbéèrè wọ̀nyí ó jẹ́ ìbéèrè tí a gbọ́dọ̀ rí èsì fún láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa tó ní sàrà àmọ́ bókù kì mi láwa ní nígbà tí sàrà ti máa ń bókù yẹn ẹ̀ẹ́ ń dín rárá o rárá nítorí náà a gbà pé sàrà máa bọ́ òkú ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ ó sì ní ká ṣe sàrà fún òkú wa báwo la sì wá ṣe tí ó fi di nǹkan tí ó ṣàǹfààní fòkù tọ́lọ̀ ń fi tẹ́wọ́ gbà á. ọ̀rọ̀ sàrà ṣíṣe fòkù ọmọ ti di nǹkan máwọn èèyàn lọ́wọ́ ó ti di nǹkan mọ́ àwọn èèyàn lọ́wọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ pé àwọn fẹ́ ṣe sàárà fókù àwọn ni kì í ṣe sàárà ni wọ́n ń ṣe o ayẹyẹ òkú ni wọ́n ń ṣe ìyẹn kọ́kọ́ jẹ́ mistake àkọ́kọ́ àwọn tí wọ́n máa sọ pé àwọn fẹ́ ṣe sàrá àfókù àwọn sẹ́ kì í ṣe sàrá ni wọ́n ń ṣe ní ti pàápàá bí kò ṣe ayẹyẹ òkú nítorí pé bínú èèyàn ò bá bu tí oríire ò dọ́ta ó yẹ kó mọ̀ yàtọ̀ láàrin ṣíṣe sàrá àti ṣíṣe ayẹyẹ. ìyàtọ̀ tó fojú hàn ó wà láàrin ṣíṣe sàrà àti ṣíṣe ayẹyẹ. báwo la ṣe fẹ́ pe ẹni tó lóun fẹ́ ṣe sàrà tó ń pe àwọn tí ó jẹun tán tí ó dáwó jọ fún un báwo la ṣe pè yẹn sàrà. àwọn tí ó jẹun tán àwọn tí wọ́n gbóúnjẹ fún tó ń kálukú ó sì mọ tọ́ bàpò tí wọ́n máa fowó lẹ̀ fẹ́ni tó gbóúnjẹ fún wọn báwo la ṣe fẹ́ pè yẹn ní sàrà bí ò bá já sí pé inú ó ń tọ̀hún ó bu ọpọlọ rẹ̀ ó doríkodò ó lè tán àwa jẹ́ ṣùgbọ́n o lè tanra rẹ jẹ níjọ́ wọn àná táwa wà ní kékeré ṣé máa ń gbé sàárọ̀ òkú wá sí mọ́sálásí ta ló jẹ mọ́sà lọ́jọ́ náà lọ́hùn tó fowó lẹ̀ ta ló jẹ àkàrà ní mọ́sálásí tó fowó lẹ̀ lẹ́yìn jíjẹ wọn a tún máa gbé àmàlà wá àmàlà gbígbóná àmàlà dúdú àtàmàlà funfun. ìyẹn fẹ́ súnmọ́ ohun tá à ń pè ní sàrà bí kò ṣe pé nǹkan míì ló tún rọ́ọ̀lù ṣùgbọ́n ní abala pé ká jẹ nǹkan lọ́fẹ̀ẹ́ ọ wọlé. ká jẹ nǹkan lọ́fẹ̀ẹ́ ká ó gbà ó ó wọlé torí gbogbo àwa tá a máa ń jẹ lọ́jọ́ náà lọ́hùn èmi náà jẹ́rìí o kọ́nà kó ṣàforíjì fún wa o torí ngbà náà àdá kankan mọ́ o ngbà bá dé mọ́sálásí tí wọ́n gbé mọ́sà gbígbẹ mọ́sà ọ̀fọ̀ <laughs> wọ́n sì gbé sínú àwọn abọ́ fẹ́ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ ni. láàárọ̀ ọjọ́ júmọ́à <laughs> kọ́lọ́ wọn sànù wa. ok ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ṣé yẹn ló súnmọ́ sàrà ni àbí èyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ rẹ́ǹtì àga tẹ́ ẹ gba tẹ́ǹtì tẹ́ ẹ pè eléré táwọn ẹlẹ́gbẹ́ wá tí wọ́n jẹun tán tí wọ́n dáwó jọ wọ́n ẹ̀tẹ́ fi ń dìsí fara yín ẹ wà lẹ́ẹ̀fẹ́ ṣe sàrà àfókù yín ayẹyẹ lẹ́ ń ṣe bísínẹ́sì lẹ́ ń ṣe ìyẹn kọ́ ni sàrà láti ọjọ́ tí ayé ti dáyé pàápàá jù lọ́lẹ̀ yorùbá tá a bá ti ń gbọ́ sàrà oúnjẹ ọ̀fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tíyàn máa jẹ tíyàn tún máa sanwó ẹ̀ kì í ṣe nǹkan tíyàn ọ̀fẹ́ jẹ tí ó là kéèyàn lọ mú aṣọ fún lọ pé aṣọ tá a mú rèé torí náà gbogbo ẹ̀yin tí ẹ̀ mú aṣọ nítorí sàrá àfókù gbogbo ẹ̀yin tí ẹ ẹ ẹ ẹ fi ń gba owó ẹ kọ́kọ́ mọ̀ pé ẹ ṣe sàrá o ayẹyẹ lẹ ṣe o sọ̀rọ̀ pé ojó àbó òjò ni ojó náà nígbà tí jó kàn ọ́ olórin pè ọ́ jáde ojó o irú sàrá àwo nìyẹn máa jó ń bẹ̀ bí ò sí pé ayẹyẹ lẹ̀ ń ṣe ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ yé wa. nǹkan ẹlẹ́ẹ̀kejì ò ní pé sàrá àtà ṣe fókùú ẹ̀sìn ọ̀ràn wa pé ká fi ọjọ́ sí i. ẹ̀sìn wa pé ká ṣe kí ni pé ká fi ọjọ́ sí i tẹ́ ẹ bá ti fọjọ́ sí i ó ti bàjẹ́ ẹ ti kó bá sàrà òun ló fi jẹ́ pé kẹ́ ẹ sọ pé ọjọ́ kẹta lẹ́ẹ̀ṣẹ̀ sàrà yẹn ẹ ti kó bá kódà kò ga sí pé àwọn èèyàn ó jóúnjẹ yẹn lọ́fẹ̀ẹ́ pọ́ìntì àkọ́kọ́ nìyẹn pé kó jẹ́ ọ̀fẹ́. ṣùgbọ́n ní ìsìn ẹ sọ pé ọjọ́ kẹta lẹ́sẹ̀ ta ló bá yín mú ọjọ́ kẹta ẹ̀sìn ló bá yín o àwọn tí sì kẹta wọ́n làwọn ó ṣe ọjọ́ kẹjọ ẹ̀sìn kan o ẹni tí ọjọ́ kẹjọ yóò lòun ó ṣe ogójì ọjọ́ ẹ̀sìn mú o. ẹni tí ò sógójì ọjọ́ wọ́n fi sí ọjọ́ ọ̀jáde opó ẹ̀sìn kan ló bá yín mú o fúnrara ilẹ̀ mú ọjọ́ nípa bẹ́ẹ̀ sàrá yẹn ó ti bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ìwọ wò mo fẹ́ ṣe sàrá mo ní owó lọ́wọ́ mo kàn lọ títì mo wá pàdé alágbe ìyìn mọ́jọ́ fún un olóòmọ́jọ́ fún mi ọkàn ní ẹ fún mi torí ọlọ́ọ̀ni ń sì tọ́ ọ́ bàpò fún ni ti ń bá lágbára ó ti ń pè sára nìyẹn láì ní fi ọjọ́ sí ẹ̀yin ń fi ọjọ́ sí ẹ̀ ní ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ ọjọ́ ọ̀jáde opó ọdún kan níbòmíì ọdún méjì gbogbo ẹ̀ pátá ànádànù owó lẹ́ná ẹ̀ sì wulẹ̀ ṣe sàrà torí pé oúnjẹ tẹ́ ẹ gbé fáwọn èèyàn ẹ gbowó rẹ̀ o ẹ gba owó rẹ̀ sápò ẹ̀ sì sàrà. kókó méjèèjì yẹn lọ dì mú àìṣe sàrà kátúmọ̀ gbowó lórí ẹ̀ àìsí ìfọjọ́ sí sàrà àìṣe sàrà kágbárì tọ́ọ̀nù àìsí máa fọjọ́ sí sàrà ó di kókó méjì kókó ẹlẹ́ẹ̀kẹta. nínú sàrà nínú àdúà èwo ló dáa jù lọ láti ṣe fòkù wa nínú àdúà nínú sàrà èwo ló dáa jù lọ ká ṣe fòkù wa àwọn àáfàá fèsì wọn ládùúà ni wọ́n ní lẹ́yìn àdúà ló ṣe kan sàrà àdúrà ni the best thing tá a lè ṣe fókù wa kí ló sì fà á òun ni wípé ẹni tí ó ṣe sàrà ó bùkátà sí kó mú owó lápò ara rẹ̀ kó fi ṣe. sàrà tẹ́sísì rẹkọmẹ́ndì àmọ́ gbọ́nwó. sàrà tí ẹ̀sìn rẹkọmẹ́ǹdì sẹ́ pé ìfàtọ̀ tá a bá ṣe fòkù ìmọ̀ gbọ́n owó àdúrà rèé kì í gbọ́nwó kódà kò nídìí kọ́bọ̀ ẹnu kọkọ̀ sọ pé Allahu bí bàbá rẹ bá jẹ́ mùsùlùmí dọjọ́ ọkú rẹ̀ ọlọ́run foríjì bàbá mi o bí yẹ bá jẹ́ mùsùlùmá lọ́jọ́ ọkú rẹ̀ ọlọ́run foríjìn yá mi o ó ti ṣàdúrà nù yóò sì lọ́mọ bá a. àmọ́ sàrà ìmọ̀ ẹ̀gbọ́n owó sàrà tí ẹ̀sìn rẹkọmẹ́ǹdì pé òkè o láàrin àdúrà àti sàrà èwo ló lọ́lá jù gbogbo àwọn àfa sọ pé àdúrà ni torí pé àdúrà yẹn ni everyone everybody ló lè ṣe everyone tí ọ̀rọ̀ òkú kàn ló lè ṣe àmọ́ ń gbàtẹ́tùn bá àdúrà jẹ́ mọ́ra yín lọ́wọ́ ah, ó mọ̀ ṣe o ń gbàtẹ́tùn bá àdúrà jẹ́ mọ́ra yín lọ́wọ́ ẹ̀rí ibi tẹ́ ẹ já sí báyìí ẹ tún wá lọ háyà àwọn àfáà bí ẹ háyà tẹ́ǹtì ẹ lọ háyà àwọn láti wá bá yín ṣe àdúrà fókù yín ọlọ́run ní gbàyún. tẹ́nìkan bá sọ fún ọ pọ́lọ́wọ́ gbà ẹjọ́ ń tanra yín jẹ ni ọlọ́run ò lè gbà láíláí. tẹ́ ẹ bá fi lè lọ késà àfáà kan pé kó wá bá yín ṣàdúrà fókù yín ẹ ti fail. àáfàá ó gbowó dà àpò ntí ẹ̀ yóò ná o torí pé orí pé ẹ gọ̀ sọ̀wọ́ kó o sọpọ́ lọ́wọ́ ọba foríjì ìyá mi foríjì bàbá mi wáì tó fi lọ háyà fáà wáì ẹ wà háyà fáà ẹ wà máa dáràn lọ alukuraani alápọ̀nlé tí wọn kì í ká àfókù ẹ wàá kà fún ẹ tún dáná mi. owó tí wọn ò gbọ́dọ̀ máa fi ṣàdúà pé a gbọ́dọ̀ máa fún àfáà lówó tá a bá ní ó ṣàdúà ẹ tún dá ọ̀ràn náà. ẹ ti jẹ́ kìkì ọ̀ràn báyìí náà.